فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون أنا مجاف وأنا أبوي ìbéèrè àkọ́kọ́ wọn láwọn kan jẹ́ ìrun zuhu wọ́n wá ń san gbèsè ìrun zuhu yẹn lọ́wọ́ lẹ́nìkan bá wọlé òun ò tí wá kí asùn olùpásìkò wọn asiri ni wọn san gbèsè lórí asiri lòun wá jẹ òun wá ṣe ní ní méjì lòun bá jọ ìnà bó ti wá jọ ìnà wọn níbi irun asiri àwọn yóò wá kírun tán àwọn ni à gbèsè lórí ni àwa ń san àwọn tẹ̀sẹ̀ kírun asiri ni èyí ò sì rèé kí ló ń ṣe ń kínú aṣọ ọlọ́nkọ̀ fún alágbọ̀nyẹ ọ̀rọ̀ rẹ̀ àkọ́kọ́ ni pé ẹni bá fẹ́ kí aṣọ ó lè jọ ìyẹn ṣe ń kí zuhò abẹ́nu àwọn onímọ̀ kò lè lórí ìyapa inú ní sí pọ̀ kí ló fi bí ìyapa inú àkọọ́lẹ̀ ọ̀rọ̀ anábọ̀ Muhammad sallallahu alaihi wa sallam oníke innama ju'ila al-imamu liyutamma bihi pèpè ń tá a ṣe gbé ìmáàmù lẹ̀ bí kẹ́ ẹ máa kí n lẹ́yìn ẹ̀ torí kẹ́ lè máa kọ́ṣe rẹ̀ kẹ́ ẹ lè máa tẹ̀lé mutaaba'atul imam kásì máa tẹ̀lé ìmọ̀ọ́mù látara àdéhùn mi àwọn afáàní wàjúbà dandan ní agbọ̀dọ̀ yapa rẹ̀ tó bá rúkú kárùkú tó bá ṣubú kásùbú tó bá tọ̀ ìjà àgbọ̀dọ̀ yapa ìmọ̀ọ́mù yìí só débi àníyàn táwa jọ fi kírun náà àgbọ̀dọ̀ yapa ìmọ̀ọ́mù ó kílẹ̀ pẹ̀lú àdéhùn yẹn pọ̀ tó débi pé àníyàn rẹ̀ ló gbọ́dọ̀ yapa sáníyàn ìmọ̀ọ́mù ibẹ̀ làwọn àfáà ti wá ní apá ẹ̀rọ pé a ah, àníyàn lè yapa síra wọn níbi àníyàn lè yapa síra wọn ni àwọn kan lè dà níyàn zuhuri àwọn kan ti dà níyàn asùn kí wá lè rí bá níyàn lè yapa lásìkò anábùwà Muhammad sallallahu alaihi wa sallam ìkànnì àwọn sàhábì anábì ni Mu'adh bin Jabal anabi ti fi jẹ ìmáàmù ládùúgbò rẹ̀ ìmáàmù ní ládùúgbò rẹ̀ bó ti wá jẹ ìmáàmù ládùúgbò rẹ̀ òun náà wá máa ń kó wo kírun lẹ́yìn anabi olúwa ṣẹlẹ̀ pé yóò kí ìṣá lẹ́yìn anabi wa Muhammad sallallahu alaihi wa sallam tó bá wá kí ìṣá ìtàn lẹ́yìn anabi yóò ṣẹ̀ṣẹ̀ wá lọ ọ̀dọ̀ àwọn jàmáà tiẹ̀ náà yóò tún lọ ní kí a sì gbọdọ̀ kírun jàmá kan lẹ́nu ìlú ẹ̀mẹ́jì kí ni wá ṣẹlẹ̀ kí ló wá bí yun ẹ̀wọ̀n ní kí ṣẹlẹ̀ yìí èyí tó kí lẹ́yìn ànábì òdodo ló gbà fún òkè ọ̀nà yẹn torí ìrún tá a kí lẹ́yìn ànábì ẹ̀rí yóò ní èyí tí wá ń kí lọ́dọ̀ àwọn jàmá rẹ̀ èyí ò náà fílà ní fi ń ṣe kí lápéjọ náà nọ́fílà tọ́ tàbátù wá ní nọ́fílà ní ìdíyàn lọ́dọ̀ àwọn èèyàn rẹ̀ àníyàn táwọn jàmáà fi ń kírun lẹ́yìn rẹ̀ àníyàn kí ni àwọn jàmáà ń dà níyàn ọ̀ràn yẹn ìṣá ìmáàmù ń dà níyàn nọ́fílà àníyàn ti yapa àbí àníyàn ò yapa ńlá tààrà ní àníyàn ìmáàmù àti jàmọ́ ó lè ṣe kí nù a sì lákọọ́lẹ̀ ilẹ̀ pé innamal a'malu iṣẹ́ kálukú wa àníyàn bàbá ti jẹ́ ó bá dé náà tọ́ àfihàn ìwáyà ti dé níyà tó bá jẹ́ bẹ́ẹ̀ ayọ́ pé abẹ́kìrún zúrì ìmáàmù tó àbí abẹ́kìrún asọ̀ ìmáàmù tó sáfù àníyàn kí ló fẹ́ kí eléyìí wọlé tiẹ̀ ó jẹ́ gbèsè rúurú rúurú àníyàn kí lòun fẹ́ àníyàn ti yapa àbá niyàn yapa àmọ́ kálukú owó àwọn àlùfáà wa ní inú kan pé a wí yìí ìdájọ́ tá a wí yìí níbi irun tó bá jọra wọn ni o àwọn tó tún fara mọ́ nípa níyàn lè yàtọ̀ tó yàtọ̀ àwọn tó wá lè yàtọ̀ yìí náà tó wá pín láàrin ara wọn àwọn níbi irun tó bá jọra wọn bí irun zúúrì àti ṣe àpọ́jọ jọra wọn bákan náà láti jọ sí méjèèjì àníyàn jẹ́ ibi tí ní ó ṣe kínú. ó ní ṣùgbọ́n irun tí ò jọra wọn àìmọ̀ ṣe síra wọn o kọ́wálà níyàn ló yàtọ̀ a níbi ìwé èwo ọ̀ tí kì í lápòjú mi àwọn àti irun ṣé tọ́mátì wọn jọra wọn tọ̀ ńgbà fọ́mátì wọn ò ti jọra wọn ọ̀nìdẹ́bìlẹ́tì mọ́ lọ nígbà náà níyàn ní okun bẹ̀ wọn kí má gírígì rẹ lọ́tọ̀ ọ̀tọ̀lọ́jọ́ ni wọ́n nínú àwọn kan takò yọ àmọ́ yìí náà ẹ̀rí wo lẹ fi sòǹpinya láàrin rẹ̀ kò sí àwọn àlùfáà ti wá ní alẹ́ option méjì bí irú yìí a lè kíyùn náà ẹni tí ò má gírígì ó lè kí lẹ́yìn tí ń kí ẹ̀ṣá ọ̀nà tí ó sọ̀gbà yẹn yàtọ̀ ẹbí lọ́nà oní yóò wá gbà mí kiri ẹ wá lọ́nà tí ó gbà mí kiri yóò fò sẹ́yìn onírìṣà ó lọ kí méjì alákọ̀ọ́kọ́ ó lọ kí lákẹ́ lẹ́ẹ̀kẹta wọ́n bá débi lákẹ́ lẹ́ẹ̀kẹta tán forí kẹlẹ́ lẹ́ẹ̀kejì tán ṣe pé ìmọ̀mù ó dìde lọ sí lákà ẹ̀ wọ́n ní wò ó pé kí mọ́ gírìbì ní kí òun tó yẹ pàníyàn mọ́ gírìbì ní ó fi wọlé kójò fún tó bá jókòó kó bẹ̀rẹ̀ àtáyá wọ́n ló wá láǹfààní méjì tó ń bẹ̀rẹ̀ àǹfààní alákọ̀ọ́kọ́ nígbè tó bá parí àtáyá rẹ̀ kó sálámà ó ti kírun rẹ̀ tán nù kó sálámà yìí ó ti tako ìtọ́jú kí ló tako ni pé kò tẹ̀lé ìmáàmù mọ́ èyí náà wá lákọọ́lẹ̀ pé èèyàn lè yọ rẹ̀ lẹ́yìn imam èèyàn lè ṣe kí ni jama hadith muhazza ta kan lọ́dún kan bẹ tó fa àrùngùn ìgbó ń fa ìrùngùn ẹni tí ń kírun lẹ́yìn rẹ̀ tí wà pé ah ọjọ́ à ń fa báyìí tó gbádùn èyí ó ti kú o inú títí ń kí lọ náà nígbà tí náà hàn mí lè mọ̀ ó wá dáhùn lè kí parí fún ara rẹ̀ bó ti lọ rí gbẹjọ́ fún mọ̀ ànábì ọ̀rọ̀ tí mo wá lè ṣe fún wa ni ó sì ń kò fún wa a máa ń bẹ̀ ní fi èmi náà ah, ṣe ànábì èmi <laughs> èmi kò lẹ́yìn rẹ̀ ni mo ti dáhùn lè kí parí ò dé ni ah, ṣé ń náà nìwọ rẹ̀ náà kí la fẹ́ mú láàrin òní pé ọkùnrin ìyẹn kú lẹ́yìn imam wọ́n ní ajá sí pé èèyàn lè já kú lẹ́yìn imam lójú ẹni tó kí magrib náà tó débi ẹlẹ́gẹ̀dá tó ṣàtáyá tán ó lè gbàgbà níyàn tiẹ̀ ní àtà irun mi ti pé ẹ ó kò lẹ́yìn mọ́mọ́ náà lójú ìdára wọn wọ́n ní option kan lọ. wọ́n lọ́pọ̀ ẹlẹ́ẹ̀kejì ni pé táni tó wáwò náà ni pé òun ò fẹ́ yapa sí imam gẹ́gẹ́ báwọn afáà mi ti takú ti bẹ́ẹ̀ fáwọn ògbárò yìí o nítọ̀ bó ti wá jókòó kó wá mọ̀ bẹ́ẹ̀ lórí àtáyá bẹ́ẹ̀ ó wá tún tàtáyá tán ẹ̀yìn wáyé wá parí àtáyá kó ṣe gbogbo àdúrà ẹ kó wá mọ̀ ṣàdúrà lọ títí tí ìmáàmù ó fi kíráka ẹlẹ́ẹ̀kẹrin rẹ̀ tán àti ó fi tàtáyá rẹ̀ bí ìmáàmù bá wá sálámà kó wá tẹ̀lé ìmáàmù sálámà olùkọ́rọ̀ náà yíra ìjọba so èyí ò ní pé irú òun bẹ́ẹ̀ alẹ́jì ni alẹ́jì láti máa rí pé kò sí níbi fọ́rọ̀ tá a máa ń sọ ẹ̀yìn tẹ́ ń kí zúrì lọ́wọ́ ẹnìkan ló wẹ́ sí abẹ́ ń tí a sí lọ́wọ́ ẹnìkan wá kí ni kò yìí kẹ́ mọ́ sọ fún pé zúrì ti làwọn kì í ẹ́ kò sí tó kàn pẹ̀lú lọ́wọ́ báyìí kódà òye pé lọ́fílà lọ yíyàn èèyàn kan wá fẹ́ kí ìrùjọ mọ́ ó wá fẹ́ jọ ìnì rẹ ẹ mọ tó tó wá mọ sí yóò kàn mọ sí báyìí nígbà má jọ ìnì má jọ ìnì kò ní yọ sí láti <laughs> yóò jọ ìnì rẹ ìnámọ̀lẹ̀ àmàlú ìyá àmọ́ ká má gbàgbé gbogbo tájú látàárọ̀ yìí àwọn míì bẹ́ẹ̀ náà àwọn àlùfáà àtọ̀ faramọ́ wọn àwọn takú ti pé ìnáma ìmáàmù tẹ̀tẹ̀lé níbi àníyàn mọ̀háàdì tá ọ̀rọ̀ àníyàn àwọn rán ti fún So if they believe in the same as you believe in, then they have been rightly guided. But if they turn away, they are only in dissension, and Allah will be sufficient for you against them. And He is the hearing, the knowing.